admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 ọba tí ó ṣe ẹ̀sìn ìsìláàmù ní ẹ̀sìn fún gbogbo ara ayé pátápátá tó sì ṣe ní ọ̀nà kan ṣoṣo èyí tí òun yọ́nú sí láti pé ká fi máa jọ́sìn fún adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ipe ó tí a jẹ́ mùsùlùmí ó kà wá kan ẹni tí ó gbàfà tí ó gbà sọ jẹ́ kí a padà sí aburú kí ó má kó ẹnì àwẹ̀ tí à ń bá lọ wẹ́rẹ́wẹ́ yìí náà òru tá a tún wà yìí náà ẹnìkan kó tó ń gbìyànjú bá sì jẹ sàárì ń sìn à ń bẹ Allah subhanahu wa ta'ala ó ti fún wa bẹ̀rẹ̀ báyìí dákun jẹ́ ká gbà parí ká wá gba ọ̀pọ̀lọpọ̀ ọdún tó pọ̀ ká gbà nínú sẹ̀mí ayé wa kó sì gbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa náà ìkẹ́ àtìgẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àti gbogbo àwọn sàbí ànábì àti gbogbo àwa lórí àgbọ́yé àwọn sàábé kí Allah subhanahu wa ta'ala kó jọ kó da gbogbo apọ̀ mọ́ ìkẹ́ wọn ní ayé bíbà àti níjọ́ alkiyama eléyìí náà ni apá kẹta ọ̀rọ̀ tí mò ń bá lọ mi ní padà sẹ́yìn mi ní padà sẹ́yìn torí pé mò ń to ọ̀rọ̀ yẹn bọ̀ ni yẹn ní ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ léńje léńje tí wọ́n ń bọ̀ nǹkan mí lẹ́yìn Allah tí wọ́n ń forí balẹ̀ fún nǹkan mí lẹ́yìn Allah tí wọ́n ń sọ ìsọkúsọ sí Allah wọ́n ń ṣépè fún wọ́n ń sọ ìsọkúsọ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń ṣépè fún wọ́n ń sọ ìsọkúsọ sí Qur'an wọ́n ń ṣépè fún Qur'an wọ́n ń sọ ìsọkúsọ nípa Kaaba tawaf ilé olúwa tá a ti lọ ń ṣe hajj wọ́n ń ṣépè fún àwọn ọmọ yìí wọ́n wà lórí àwọn social media tí wọ́n ń wí ìkú yìí ń bẹ̀ ìyẹn ni mò ń fèsì fún wọn nípa wípé kakọ́kọ́ máa mú náà lákọ̀ọ́kọ́ nípa pé wọ́n ní Qur'an kì í ṣe ìwé Allah wọn lánàbí ló kọ nǹkan rẹ̀ ìyẹn la ń fèsì fún láti ìjẹta eléyìí náà nípele ẹlẹ́kẹta àwa tí wáyé pé a mísì tó ti lọ tàbí kẹ́ àti ẹ̀sẹ̀ ń gbọ́ ètò yìí ni fún ìgbà àkọ́kọ́ àǹfààní wà fún wa ó bà ní kò tí kò tí ì bàjẹ́ nọ́mbà tí mo fẹ́ pè yìí ẹ ṣèfù ẹ sórí fóònù yín kẹ́ wá chaàtì nọ́mbà yẹn lórí whatsapp ẹ ní kí wọ́n sẹ́ǹdì àwọn links yẹn sí yín tó bá ti sẹ́ǹdì ẹ̀ sí yín tẹ́ bá ti wọ àwọn bẹ̀ gbogbo àwọn lẹ́kṣọ̀ yẹn pátápátá àtàwọn míì náà kódà àti èyí tí mò ń ṣe lórí rédíò mi gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀bà ń bẹ̀ èyí tí mò ń ṣe lórí kótóbà èyí tí mò ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀ èyí tí mo fi ń dáhùn ìbéèrè èyí tí mò ń ṣe tá travel kódà èyí tá travel kò ní tí è ṣe nàìjíríà gan ẹ bá gbogbo ẹ̀ ń bẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah zero eight one one zero six three nine three six six nọ́mbà náà nìyẹn náà ibi tá a bọ́rọ̀ dé lánàá òní wípé àwọn ọmọ léjeléje tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ yìí wọ́n fi ẹ̀sùn kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ṣe bí èdè lárúbáwá ni alọ́wùlúwa wa fi sọ quran kalẹ̀ wọ́n ní ìwúlò wa kàn wá ń bẹ ìwúlò kan yorùbá ń bẹ ìwúlò kan haúsá ń bẹ ìwúlò kan yíbò ń bẹ ìwúlò kan àwọn elédè mi ń bẹ ńgbà pé èdè lárúbáwá ni mo ti mú èrì wa rẹ gẹdẹ nípa pé èdè lárúbáwá ni Allah subhanahu wa ta'ala òun ló fi sọ quran kalẹ̀ ìgbà tó wá rí báyẹn èsì àkọ́kọ́ tá a sọ lánàá ni wípé àyà ti wà nínú Quran fún wa tí Allah subhanahu wa taa sọ wípé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum àyà ti wà nínú Quran fún wa bẹ́ẹ̀ kí sọ Allah subhanahu wa ni wa òun ò kankan rí àfi pẹ̀lú èdè èdè rẹ̀ èdè lìsáàni kọ́ọ̀mù yìí náà ni modern language ẹ̀ èdè tí wọ́n ń sọ tí ànábì yẹn gangan gbọ́ òun lòun fi máa ń fi ìwé tó ń bá rán sí wọn òun lòun fi máa ń kọ́ ẹ sì rí pé àwọn ànábì kan ti ṣáájú ànábì wa Muhammad bíi ànábì Musa ni sẹ̀ǹpé tàwọ̀rẹ́ta làlá òfin ran bíi ànábì Isa ni ó fi ìwé injil injila ó fi ran àbí bíi ànábì Dawud ó fi ìwé Zabur ó fi ran gẹ́gẹ́ bíi ànábì Ibrahim ó fi ìwé suhuf ó fi ran so gbogbo àwọn ẹni yìí náà àlọ́ ò fún wọn ní ìwé tí ó jẹ́ gẹ́gẹ́ bí ìwé òfin àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n fi máa ṣẹ̀sìn ìgbà tó dórí ànábì wa Muhammad tó jẹ́ akhirul anbiya tó náà jẹ́ òpin àwọn ànábì Allah subhanahu wa ta'ala ó gbé gẹ́gẹ́ bí ànábì àti òjíṣẹ́ bọ̀tọ̀ ọmọ lárúbáwá ni àyà tí mo á tí a lọ sọ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi Allah ní àwọn òjíṣẹ́ tó máa ń rán òun ó fi èdè tí wọ́n gbọ́ òun lòun fi rán wọn kí ló fà á tó ń fi rán wọn lè yorùbá yìí nà láhùn ó lè bá a láǹfààní àti fi èdè yẹn ṣàlàyé fún wọn ńgbẹ pé ọmọ lárúbáwá ni lárúbáwá náà làlọ́ òfin rán kò ní fi èdè míì rán ńgbẹ pé èdè tó gbọ́ náà nìyẹn àti rí ẹ̀rí báyẹn nísìnyí tọ́yì ìgbà tó ti wá rí báyẹn lákín kò wá túmọ̀ sí pé ńgbà tí Allah fi wá fi èdè lárúbáwá rán yẹn tóun náà sì jọmọ lárúbáwá ìyẹn ò wá túmọ̀ sí pé lárúbáwá nìkan là lọ́wọ́ sí rárá o kò túmọ̀ síbẹ̀ kò túmọ̀ síbẹ̀ ọmọ yìí o láwọn ọmọ léńjẹ o tán bá mú ẹ̀rí ìwá nínú Kùránì ẹ máa wo àbòsí tán wọn o fúnra wọn náà wọn ń kóòtì àyà tí mo kóòtì o wọn á ní ẹ á mú ẹ̀rí yẹn wá èdè lárúbáwá náà fi sọ Koran kalẹ̀ á wá ka àyà tí mo àti tí mo kà lánàá wọ́n á kà wọ́n àlékà lábáwá tí wọ́n máa kankan o wọ́n á kà ní wọ́n á ka yorùbá rẹ̀ ibẹ̀ náà inú Kùránì náà ti mú o èyí ṣe tẹ́ ẹ̀ wá rí àyà àwọn àyà tó pọ̀ tí àlọ́ wa sọ nínú Kùránì pé tòun ti bó ti jẹ́ pé lárúbáwá lòun fi kọ Kùránì fún ànábì torí pọ́ jọmọ lárúbáwá tòun ti bẹ́ẹ̀ gbogbo ayé pátá lòun rán sí kì í ṣe lárúbáwá nìkan inú Kùránì lẹ ti ka ilé yìí tẹ́ ẹ̀ ka yìí ipe ìdí lárúbáwá náà fi sọ Kùránì kalẹ̀ tọ̀ ipe kò sí ànábì kan tán rán àyàfi pẹ̀lú èdè rẹ̀ tó bá gbọ́ náà fi máa ń kọ iná fi máa ń fún ní ìwé rẹ̀ inú Quran náà lẹ ti kà inú Quran náà ló wá wà the same Quran tẹ́ ẹ mú jáde yẹn ibẹ̀ náà ló wá wà pé ànábì o òun lọ sí gbogbo ayé ni kìí ṣe lárúbáwá nìkan ẹ wo àbòsí náà ṣe fúnra wọn o èé ṣe tẹ́ ẹ mú eléyìí nínú Quran èé ṣe tẹ́ ẹ mú kejì ṣe é gẹ́gẹ́ tí mo sọ ní ìsẹ̀yìn tẹ́ jẹ́ ń èdè lárúbáwá náà fi kọ Quran náà èmi náà ti kó tiẹ̀ lánàá kò sí èdè míì tó fi kọ Quran tó ju èdè lárúbáwá lọ ẹlẹ́ẹ̀kejì ọmọ lárúbáwá gẹ́gẹ́ ní ànábì àti àwọn aráàlú ẹ̀ yẹn ló fà á tí a lọ fi fi èdè lárúbáwá tó fi fún tó jẹ́ pé èdè kó lè bàa jẹ́ pé yóò láǹfààní àti gbọ́yé yóò sì ṣàlàyé fáwọn àwọn tí wọ́n rán sí kò ṣùgbọ́n kò wá túmọ̀ sí pé nígbà tó ti wá jọmọ lárúbáwá tó ti fìdí lárúbáwá kọ Quran yẹn kò wá túmọ̀ sí pé èdè e, e, e, ìlú lárúbáwá nìkan náà rán sí rárá gbogbo ayé kọ́ta náà rán sí kì í ṣe lárúbáwá nìkan tó dọ́dọ̀ tàwa yìí náà ó dọ́dọ̀ yíbò ó dọ́dọ̀ haúsá ó dọ́dọ̀ yorùbá ó dọ́dọ̀ amẹ́ríkà ó dọ́dọ̀ ẹ̀ tó wà ní kútọ́nu ó dọ́dọ̀ gbogbo ayé kọ́tà ó dọ́dọ̀ àwọn tó wà ní italy ó dọ́dọ̀ àwọn tó gbogbo ayé. ẹ̀yin wá mú ẹ̀yin ọmọ ẹ̀sẹ̀ bọ̀ yìí ẹ̀ wá mú ááyà tí ẹ sọ pé lárúbáwá náà fi kọ ẹ̀ wá mú yẹn ẹ̀ wá sá èmi wàá wọ́ yín padà pé èrè lọ. àwọn àyà náà wàá wà nínú Quran tí Allah subhanahu wa ta'ala tó ránṣẹ́ sáà níbi pé kìí ṣe lárúbáwá nìkan ni mo rán ọ sí o mo kàn fi lárúbáwá kọ Quran fún ẹ láti pé kó o lè bá a gbọ́yé tóun ló wàá ṣàlàyé fún gbogbo ayé. ṣé rí àwọn ọmọ yìí kí n sọ ìpèpè tán ń pèpè fún yín ìpèpè burúkú ni wọ́n ń pèpè rẹ̀ àkọ́kọ́ náà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àlọ́ láwọn tán ta koran tán ta koran rìn tán ṣépè fún islam wọ́n ṣépè fún Allah wọ́n ṣépè fún anabi wọ́n ṣépè fún kaaba kò sí nǹkan tí wọ́n ṣépè fún tán wọ́n ṣépè fún àtà jẹ́ mùsùlùmí wọ́n gbà pé kò sí Allah wọ́n ní òòṣà wọ́n ní sìgìdì kí n lo gbólóhùn tán lò wọ́n ní sìgìdì òun ni Ọlọ́run tá à ń jọ́sìn fún <laughs> ẹ dákọ̀ ẹ wọ̀ kan sìgìdì ló sọ koran kalẹ̀ <laughs> wọ́n àmọ́ tán wí sìgìdì ló sọ koran kalẹ̀ àbẹ́ ẹ̀ máa tán pé ìsìgìdì ni ní tí ò lè sọ̀rọ̀ tí ò gbọ́rọ̀ tí ò rí kankan ẹ máa wo nǹkan o wọ́n ní sìgìdì ni ó ní kura wọ́n ní sìgìdì la lọ́ ń sìn dábà lọ sí hajj wọ́n ní sìgìdì ló rán ànábì iṣẹ́ ẹ dákun ẹ wo nǹkan ẹ dákun tó bálàkà yẹ̀ wò gbogbo àwọn àyà tó wà ní kura yẹn ní ìsèpáwọ́tà sìgìdì ló kọ́ ni mò ń sọ fún yín yẹn nínú ìpèpè táwọn ọmọ yìí ń pèpè kẹ́ ẹ lè bá a mẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí kẹ́ ẹ lè bá wọ́n ní kò sí ìdájọ́ lálìkèyàmà wọ́n ní kò sí àlìkèyàmà wàláì kìí ṣe kí wọ́n ń parọ́ ọmọ ẹbí wọn gbogbo fúnra mi lẹ́nu wọn náà ni wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àlìkèyàmà ipe ilé ayé náà ló pin wa tẹ́nibọ̀dì bá ti kú ó ti kú náà nù kò sí ìdájọ́ kankan àlìjánà kan o iná kan o ìyà sàárè kan o ìgbádùn sàárè wọ́n ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn wá bí wọ́n léèrè pé àá gbogbo àwọn tó wá ṣe dáadáa tó wọn nígbẹ̀san gangan àwọn tán sa burú ẹni tó ṣẹbọ pẹ̀lú olúwa rẹ̀ ẹni tó jalè ẹni tó bá yàwó yàwó sùn ẹni tó bá ọmọ ọlọ́mọ sùn ẹni tó pààyàn tó fi lówó ẹni tó lọ sògùn owó tó mú ẹ̀jẹ̀ yẹn tó fi lówó ẹni tó dáná tó gbárí ẹni tó lọ fọ́ báǹkì ẹni tó já nǹkan ẹnìkan gbà lójú ọ̀nà ẹni tó lọ káyàn mọ́lé tó gba dúkìá rẹ̀ ẹni tó fọ́yàn lójú lọ́nà àbòsí. wọ́n ní kò sí ìdájọ́ kankan wọ́n ní ilé ayé ni àwọn ènìyàn ó ti jẹ̀yà ẹ̀ṣẹ̀ wọn. àwọn tó ṣe rere ńkọ́ ẹni tó kírun wákàtí márùn lásìkò rẹ̀ ń yọ sàká nínú owó rẹ̀ ń ṣe sàrà nínú owó rẹ̀ ó ń lọ hajj tó wá lówó à ń gbàwé ramadan à ń kírun à ń ṣe dáadáa sóbì à ń ṣe dáadáa sárúgbó ìgbà wo la jẹsẹ wa wọn ní rárá wọn nílé ayé la Ọlọ́run ó ti san wálẹ sàn <laughs> wàláì wọn nílé ayé lẹni káko ó ti jẹsẹ ọwọ́ rẹ̀ àwọn yẹn wá bí wọn léèrè pé but àwọn kan wá ń kù nínú àwọn tó ṣe aburú tó yẹ pé ó ni ó ń ni ìyá akẹ́kọ̀ọ́ sì jẹ́ tó fi kú bóònù fàbúhìtà lẹ́dí káfà ẹ̀wọ̀n ká ibi tán ìpèpè tán pèpè ni mò ń sọ fún yín yẹn o nínú ìpèpè táwọn ọmọ yìí ń pèpè láwọn ọmọ léńjẹ léńjẹ yìí wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àdúrà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àdúrà pé àdúrà kan gbà àwa ṣàdúrà wa gbà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìgbìyànjú <laughs> wàláì ọwọ́ ọ̀rọ̀ tó kò yẹ kó máa sọ ọ̀rọ̀ táwọn ọmọ yẹn sọ yìí níbi tójú làdé ìfà wọ́n ní àdúrà ò kì í gbà pé kò sí nǹkan tí ń jẹ́ pé mo ṣàdúrà o àdúrà mi wá gbà o mo dúpẹ́ fọ́lọ́run o àdúrà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìgbìyànjú ẹni kálukú ní ń gbà wà láì wọ̀ gan. ibi tán ń wọ àwọn èèyàn lọ nìyẹn bá wọn pé oko ìparun làwọn ọmọ yìí wà. wọ́n ní kò sí pé àdúrà kankan gbà àwọn èèyàn tán wá ń ṣàdúrà tí ń bọ́ sójú ẹ̀ ńkọ́ wọ́n ní ìgbìyànjú ẹni kálukú ni àwọn èèyàn tó wọ́n ń gbìyànjú tí ó gbà ńkọ́ tí ó bọ́ sí àbí gbogbo ẹni tí ń gbìyànjú náà ní bọ́ sí ni àìmọye ẹni tó ní kápítà kan náà owó bísínẹ́sì kan náà náà jọ fi bẹ̀rẹ̀ the same amount location kan náà ni wọ́n jọ wà ní company wọ́n jọ wà ìgbìyànjú kan náà wọ́n jọ ń ṣe eléyìí tiẹ̀ tiẹ̀ dẹ̀ rú gọ́gọ́ eléyìí ó dẹ̀ rú gọ́gọ́ àìmọye tẹ bá ní ìgbìyànjú ló ń gbà àwọn tó wá gbìyànjú yẹn tí ò bọ́ sí ńkọ́ bóun ni tàwọn ṣe jẹ́ fàbúhìtà lẹ́bi káfàrọ̀ jẹbẹtẹ wa gbọmọlé wọn lọ́wọ́ ó gbọmọlé wọn lọ́wọ́ ìpèpè tán pèpè ni mò ń sọ fún yẹmi parọ́ mọ́ wọn ẹbí wọn léèrè o wọn ní kò sí nǹkan tí ń jẹ iná wọn ní kò sí nǹkan tí ń jẹ àlìjáná wọn tá a bá ti kú a ti kú náà nù ipe nígbà tá a bá dàgbà tá a bá dògbò a kàn kú àwọn èèyàn wá bí wọn léèrè pé àbọ̀tà àwọn ọmọ kéèké ń kú ẹni tí ó dàgbà ń kọ́ bó kí lẹ fẹ́ sọ wọ́n ní kò sí ẹ̀sìn kankan kò sí islam kò sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn táwọn èèyàn ń sìn lónìí wọ́n ní ò sí ǹjẹ́ kí làwọn máa ń ṣe táfi máa jọ́sìn fún olúwa ẹlẹ́dàá wa táfi lọ wàlìjánà wọ́n ní rárá wọ́n ní ọlọ́run kan ó kàn ràn wá káka máa rìn káàkiri náà <laughs> káka máa rìn kiri ẹ wà wọn mọ̀ ẹ́ ìpèpè tán ń pèpè nìyẹn o ìpèpè tán ń pèpè tán fi fẹ́ gbógun ti islam nìyẹn ẹ̀ẹ́dẹ̀ lè rógun ẹ̀ mọ́yé mùsùlùmí ti ń gbàwẹ̀ lágbàáyé báyìí ẹ̀ẹ́mọye mùsùlùmí ti ń gbàwẹ̀ ní àgbáyé billions trillions làwọn mùsùlùmí ti ń gbàwẹ̀ ní àgbáyé ẹ̀ẹ́mọye mùsùlùmí ti ń kírun ẹ̀ẹ́ lè rí kankan ṣe fún islam islam báwo ẹ̀sìn tó yẹ pé allah subhanahu wa ta'ala òun ló fúnra sáyé ká máa fi sìn òun nǹkan tó jẹ́rọ̀ bá ní nǹkan tó wá látọ̀dọ̀ olúwa kò sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe tó lè dojú ẹ̀bù ẹ̀yin lẹ́ẹ̀ parẹ́ kò sí ọgbọ́n tẹ́ lè dá torí pé àwọn ìlànà tẹ́ ń rìn yìí ìlànà tí àní ẹni tó mutí tó ti yó kò gbọdọ̀ mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn ọmọ yìí sọ yìí àbòsí tán wá ṣe rèé o wọ́n mú àyà wá nù kùrán bó ti yẹ pé wọ́n lè kà ń lárúbáwá yorùbá rẹ̀ náà ni lọ́n kà ẹ wá sọ yìí pé èdè lárúbáwá ni àlọ́ òfin rán ànábì ẹ dẹ̀ mú wá nínú kùrán ẹ wá ní nítorí náà o ẹ̀sìn Islam ilẹ̀ lárúbáwá nìkan ló yẹ kó ma kò yẹ kó dọ́dọ̀ àwa yorùbá inú kùrán rẹ̀ ti kà á o ó wá wà nù kùrán àáyà rẹ́gẹ́dẹ́ yìí tí n bá lè mú wà lónìí ni bí mo lè mú mẹ́ta wá bí mo lè mú mẹ́rin wá báyìí bá ṣe gbà mí ni àáyà wá wà nù kùrán rẹ́gẹ́dẹ́ tí àlọ́ wa ń là mọ́lẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé tòun ti bó ṣe jẹ́ lárúbáwá yẹn o gbogbo ayé pátá ni mo rán ọ sí kìí ṣe rẹ̀ lárúbáwá nìkan èyí ṣe tẹ́ ẹ mú àyà ilé yìí tẹ́ twenty eight kùránì náà ni màá fi pẹ̀yìn ọmọ yìí lórí kùránì màá fi pààyàn lórí torí pé ìlànà tẹ́ ẹ̀ ń rìn ẹni tó bá gbà fún yín àwọn akẹgbẹ́ yín tẹ́jọ́ ń forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn àlọ́ rẹ̀ àwọn náà ni ó gbà fún yín mùsùlùmí tó bá mọ ti ń ṣe tó ní ẹ̀kọ́ ẹ̀sìn níwọ̀nba yóò mọ̀ pé bàbá ńlá àánú ní nǹkan tẹ́ ń pèpè sí ẹ wo ní sábà yìí o kùránì báyìí ẹ lọ wo àyà twenty eight ẹ má wo nǹkan o àlọ́ ni wàá mọ àrùsọ̀lì náà kà ìlà káfàtà linnas bashiran wa nadhira walakinna akthara nas la ya'lamun la ilaha illallah muhammad rasulullah ẹ wá yàgò sí clear alọ́ ni wà má arsalnaka ìwọ ànábì èmi àlọ́wò rẹ̀ ń sẹ́ o ìlà káfàtà linnas àyàfi sí gbogbo ẹ̀dá gbogbo ọmọ ìdéyàn pàwọ́ta ni mo rẹ̀ sí ẹ wá yà gbogbo ọmọ ìdéyàn ni mo rán ẹ sí kí ló fà á tí mo fi rán ẹ sí wọn bashiran wa nadhira ó mọ̀ fún wọn ní dùnú ẹni tó bá gbọ́ tó bá gbà ipe àlìjánà ó jẹ tiẹ̀ dáadáa ó jẹ tiẹ̀ láyé àlìjánà ó lọ jẹ tiẹ̀ lálùkìyámà wa nadhira ó sì máa fi kùránì yìí ó máa fi ṣèkìlọ̀ fáwọn yẹn pé ẹ ṣàkíyèsí o ẹni tó bá kọ̀ ti Allah tó kọ̀ ti ànábì ibi tọ́rọ̀ rẹ̀ ó jásí tí ó jásí rèé o Allah wá ní walakinna akthara an-nasi la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mà nínú àwọn tí ó mọ̀ làwọn ìwà Allah ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mà bẹ́ẹ̀ wọ́n ti sọnù àyà yìí ṣebí ní koran lẹ ti mú èyí tẹ́ ẹ mú wáyé pé lábáwá náà fi ran pé èdè lábáwá náà fi kọ koran kalẹ̀ kí ló dé wàá mú àyà yìí lé the same koran náà lẹ ti mú lélẹ̀ náà wà náà èyí ṣe tẹ́ ẹ mú tẹ̀dẹ̀ ń pa irọ́ mi ìrànwọ́ ànábì iṣẹ́ o ju pé kí ni mo rán ọ sí gbogbo èèyàn pátá ni mo rán ọ sí gbogbo ẹ̀dá pátá òun ló rán ànábì wa Muhammad sí kìí ṣe lárúbáwá kìí ṣe àwọn lárúbáwá nìkan lárúbáwá náà wà nínú àwọn tó rán sí ìyẹn ló fà tó fi jẹ́ pé lásìkò ànábì gan fúnra ẹ̀ dáwà ànábì ìgbà tí ń pèpè nípa Islam tí Islam dé tó bá ẹbọ nílùú Mẹ́kà níjọ́ náà lọ torí pé kìí ṣe pé ẹbọ ni àkọ́kọ́ ara o islam làkọ́kọ́ létà làwọn èèyàn padà dẹ́lẹ́bọ ní padà sọ yẹn torí pé mo sì ń bọ̀ wá síbẹ̀ náà lọ́tọ̀ ẹbọ kọ́ làkọ́kọ́ ẹbọ ṣẹ́rí wà ní islam gẹ́gẹ́ ní ìpìlẹ̀ láti gbà tálọ́ ti dórí ilẹ̀ kò sí ẹnì gẹ́gẹ́ tí ń ṣe ẹbọ pẹ̀lú Allah odidi ẹgbẹ́ kí náà ń pè one thousand years odidi ẹgbẹ̀rún ọdún kọ́lẹ̀ ń pè one thousand years ni orí ilẹ̀ yìí fi wà tí ò sí ẹ̀dá ẹyọ kan tí ń sin nǹkan mí àyàfi Allah nìkan lẹ́yìn ẹgbẹ̀rin ọdún lẹ́yìn one thousand years ni àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń ṣẹbọ lórí pé ẹni tí ó bọ oòrùn ẹlòmíín bọ òṣùpá ẹlòmíín bọ gi ẹlòmíín bọ omi ẹlòmíín bọ kinní kan ẹlòmíín bọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń bọ lẹ́yìn ẹgbẹ̀rún ọdún one thousand years ni orí ilẹ̀ yìí fi wà tó fi mọ́kànga tí gbogbo ẹ̀dá ti ń bẹ ń jọ́nà lọ́hùn kò sí ẹni tán sìn tó ju Rabbul Alamin ọba tó dá gbogbo ẹ̀dá lọ. ìyẹn ló fà á tí a lọ fi ran ànábì Nuh ànábì Nuh yẹn tó fi ran nípa pé ah àwọn yẹn ti yí padà ìdí tí ẹ bọ́dẹ̀ fi sọ̀kalẹ̀ máa padà sọ fún yín gbà tí n bá dé rẹ̀ gbogbo ẹ̀ ló wà ní Koran àwọn ọmọ yín ṣàbòsí fún yín ni wọn ó ka ètò wù wọn bẹ́ẹ̀ wọn ó dọjì tán mọ̀ pé ó lè yọ wọn lẹ́sẹ̀ ara ètò lè yọ wọn lẹ́sẹ̀ lèmi ń kà fún yín inú Koran náà ló wà ẹ lọ kànú sọtù sábà àyà twenty eight tí Allah ti là mọ́lẹ̀ bẹ́ẹ̀ pé wà ànábì wa ma arsalnaka illa kaffatan linnas gbogbo èèyàn kan wáta ni mo rán ọ sí èyí sọ̀rọ̀ lárúbáwá bashiran wa nadhira máa fáwọn tó bá ṣe ní ròdùnú máa kìlọ̀ fún àwọn tí wọ́n bá ṣe alọ́ ni walakinna nas àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hmm, mà wọ́n ti sọnù níbi ọ̀rọ̀ yìí àyà yẹn dání báyẹn nínú àyà míì rẹ̀gẹ̀dẹ̀ tó wà ní ẹ lọ sí suratul ẹ lọ one fifty eight one hundred and fifty eight ẹ lọ ka ń bẹ kí la lọ sọ ń bẹ alọ́ ya ayyuhan nas inni rasulullahi ilaykum jami'a ó wà ń bẹ àmọ́ ìtàn yìí ni ẹ dákun tí nǹkan ò bá ṣèyàn níbi tó júláde yìí bówó lẹ́ ṣe dá <laughs> bówó lẹ́ ṣe fẹ́ dá mùsùlùmí padà ẹni tí ń sin ọba alhayyul qayyum ọba sẹ̀mí gbére ọba tá à ní gbọ́ pé ó kú ọba tí èè sùn ọba tí ètò ògbé ọba tó dọ́mọ èdè èèyàn ọba tó dá irúgbìn ọba tó dá sánmà ọba tó dá ilẹ̀ ọba tó dá ìwọ gangan fúnra ẹ̀ ọba tó dá àwọn oúnjẹ tá à ń jẹ nínú ilẹ̀ ẹ̀gẹ́ igi lásán láàárì bọlẹ̀ igi igi ẹ̀gẹ́ lásán láàárì bọlẹ̀ ádẹ́mọ lọlé nígbà tá a bá fi rósù díẹ̀ àbá ó ti ta ẹ̀gẹ́ báyànbáyàn àgbàdo ẹyọ ọmọ àgbàdo ẹyọ péré làájù sínú ilẹ̀ àgbẹ̀ ò máa lọlé ni nígbà tá a bá fi rúṣù méjì mẹ́ta fa ó ti ń ká sírísírí àgbàdo lórí àgbàdo ẹyọ kan àparí iṣu lásán làgbẹ̀ ń fi sínú lẹ̀ nígbà tá a bá fi rúṣù díẹ̀ yìí ó máa wú iṣu jáde àwọn iṣu bàyànbàyàn iṣu àbújá iṣu kìnnì kan tó yẹ pé àparí iṣu ládẹ ìrìbọ lè ń jọ náà lọ ta ni ọba tí ń ṣe àwọn nǹkan yín làwa ń sìn ọba alágbára ọba tó yẹ pé ó ń pa ọmọ èdè èèyàn ó ń pa àjọ̀nú wọn bí anybody dá jí ẹni yẹn padà ọba tí ó ń fi oyún tó mú àtọ̀ àtọ̀ bàbá àbí àtọ̀ ọkùnrin àti àtọ̀ obìnrin àtọ̀ iṣẹ́ àmọ́tán pè ní àtọ̀ spam nǹkan yẹn ló mọ̀ dì wáyé <laughs> ta ló sọ dì Allah subhanahu wa ta'ala ni ọba yẹn la ń sìn ọba alágbára fúnra ẹ̀ tó transform àtọ̀ tó sọ di ọmọ èdè yẹn gidigba ta lẹ́sẹ̀ ta lọ́wọ́ ta lójú ẹ̀ mo yọ organs tí ń bẹ nínú ara wa ni nínú ara wa tó ń ṣiṣẹ́ mẹ́ẹ̀ ẹ ẹ mọye cells tí ń bẹ nínú ara wa ni tí ń ṣiṣẹ́ ń bẹ tí ẹnì kan kú ní iṣẹ́ tí ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ liver wà ń bẹ ó níṣẹ́ tiẹ̀ tí àlọ́ ti yàn tí ó máa ṣe ń bẹ kidney wà ń bẹ àlọ́ ti yàn níṣẹ́ tiẹ̀ tí ó máa ṣe ń bẹ heart wà ń bẹ ó níṣẹ́ tiẹ̀ báyẹ̀báyẹ̀ tí ń ṣe ń bẹ gbogbo àwọn ṣẹṣẹ àwọn kí náà pé gbogbo àwọn veins ara wa kọ́wátá gbogbo ẹ̀ níṣẹ́ tí ń ṣe ń bẹ ẹ̀jẹ̀ ń bẹnu ara wa omi ń bẹnu ara wa eegun ń bẹnu ara wa ọba yìí la máa ń sìn ẹ̀yin ọmọ yìí ẹ wá fẹ́ gbé àwa mùsùlùmí kò ń bí nǹkan yẹn káwa máa ń sìn nǹkan tó yẹ pé kódà kò tó àwa gan àwa gangan kò tó wa bèrè tà sí pé a tẹ̀ sọ pé àwọn la máa sìn bọ̀tẹ̀ yìí fara mọ́ ká lọ́ máa sin omi ká máa sin òkúta ká máa sin igi tá a fọwọ́ ara wa dá ẹ fara mọ́ yẹn ká lọ́ máa sin àwọn àpáta àmọ́ ẹ fara mọ́ ká máa sin alhayyul qayyum ọba tó dá sánmà tó dá ilẹ̀ tó ipò náà ló dálé ayé bó ṣe fẹ̀ tó yìí bó ṣe fẹ̀ tó yìí tá àti rí ẹnì kankan tó ròpin rẹ̀ ọba yẹn ká fi ilẹ̀ ká mọ̀ sí ma ẹ lè lẹ́dàá o àyà yìí sọ́tùlà àárọ̀ fàyà one fifty eight alọ́ ni kúlì ìrí ànábì lọ sọ fún gbogbo ayé tí mo rán ọ sí yá ayọ̀ àná sọ pé mo pé gbogbo ẹ̀yin èèyàn máa sọ bẹ́ẹ̀ inni rasulullahi ilaykum jami'a èmi ni àlọ́ òun rán gbogbo ayé pátá o. kì í sọ̀rọ̀ lárúbáwá nìkan àyà Quran náà ni èyí sì tẹ́ ile etede àyà yìí lẹ̀ tẹ̀dẹ̀ ń parọ́ lọ sínú súrọ̀ mi nínú àyà mi ẹ lọ sínú súrọ̀tù ṣúrọ̀ súrọ̀tù ṣúrọ̀ àyà ẹlẹ́ẹ̀keje ẹ lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ ṣúrọ̀ àyà seven ẹ lọ kà fúnra yín kí lọ́sọ̀ ń bì yẹn náà mo sọ pé àyà pọ̀ nu gan àmọ́ yìí ṣe àbòsí tó le gan ara ọmọ tíṣẹ̀ náà wá sáyé kan lọ sí àwọn èèyàn lọ́nà ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí lèmi bá sọ̀rọ̀ o àwọn ọmọ eléyìí ti mú ìlànà táwọn fẹ́ rìn títí wọn ìlànà tí ń pèpè sí pé kò sí nǹkan tí ń jẹ́ àlọ́ọ̀ ìlànà tí ń pèpè sí pé kò sí nǹkan tí ń jẹ́ àlùkìyàmà ìlànà tí ń pèpè sí pé kò sí nǹkan tí ń jẹ́ ẹ̀sìn kákan máa jẹun ká máa mu ká máa yìnbọn dì ìlànà tí ń pèpè pé ká gbàdúrà kalẹ̀ ká máa ṣàdúrà mọ́ pé àdúrà ò kì í gbà ìgbìyànjú ẹni ká kú ní gbà ìpèpè tí ń pèpè sí pé kò sí iná kò sálì jẹ́ náà ìpèpè tí ń pèpè pé sìgìdì ní Allah ah irú pèpè báyẹn kí lẹ fẹ́ wá ń bẹ̀ kí bóò lè ti fẹ́ bóò lè ti fẹ́ ẹ̀ǹtá ìsèyàn kí lẹ fẹ́ fi ẹ̀ǹtá ìsèyàn bẹ̀ kò tí ẹ̀ yé mi ná ẹ lọ sínú sọ́ọ̀tù ṣúrọ̀ ẹ ti rí àbí ayé ẹlẹ́ẹ̀keje kí làlọ́ sọ alọ́ ni wa kadhalika awhayna tẹ́tíṣẹ́ wa kadhalika awhayna ilayka qur'anan arabiyya ẹ má gbọ́ o alọ́ ni wà lọ́wọ́ òun ránṣẹ́ sí wa ànábì òun fi kùránì ránṣẹ́ sí ọ kùránì tí mo ránṣẹ́ sí ọ yìí àròbí ìyá èdè lárúbáwá ni ṣètìlí báyẹn litunzira ummel qura wa man ha. kí ló máa fi kùránì tí mo fi dé lọ́wọ́ bá kọ́ fún ọ yìí kí ló máa fi ṣe ó máa fi ṣe kìlọ̀ fún àwọn ará maka tó ń jẹ́ àwọn ará lárúbáwá kì í sáwọn nìkan wa man ha. àti gbogbo àwọn ìlú yòókù tó tún wà ní agbègbè gbogbo àwọn ìlú yòókù tó wà nílé ayé tẹ́tìrìsẹ́ ó là á mọ́lẹ̀ wípé wà nábì ó máa fi kùránì ó máa fi ṣe ìkìlọ̀ fún ummul qura ìyá gbogbo ìlú Mẹ́kà náà ń pè báyẹn àló wàá dadún bẹ́ẹ̀ ó ní wà man àti gbogbo ìlú yòókù náà tó wà ní gbogbo orílẹ̀ ayé wa tunzira yawmal jam'i la rayba fi ó máa fi kùránì ìkìlọ̀ fáwọn èèyàn ipe ọjọ́ kan ń bẹ o tó jọ jẹ́ àkójọ ọjọ́ àkójọ ọjọ́ àlùkìyàmọ̀ nìyẹn làwọn ọmọ yìí ń ta kò náà ní òsì wọ́n ní òsì ọjọ́ àkójọ kò sálùkìyàmọ̀ tá a bá ti kú gbìm àti kú náà nù <laughs> kò sáà kìámà ẹ yọ ọmọ yìí ẹ lé o wàlá ẹ lé ṣètò yẹn dẹ bẹ yín lọ́wọ́ ẹ ẹdẹ ń jíṣẹ́ yẹn náà lóòótọ́ àlọ ni wà tún ń dirọ yẹwò mẹlẹ jọmọ ìlàrọ ìbàfẹ máa fi kùránì ṣèkìlọ̀ fún wọn pé tọ tá a bá kúnlé ayé yìí o kò parí síbẹ̀ o ó tún kú ọjọ́ àkójọ ṣùgbọ́n ó lọ kójọ síwájú Allah subhanahu wa ta'ala ẹ wà lọ oníwàfàrí kò ń fil janna wa fariqun fi sa'ir ọ̀rọ̀ tó ń sọ yìí nípa pé a fi Kùránì rọ̀ yìí ó mọ̀ fi kìlọ̀ fáwọn èèyàn fáwọn ará Mẹ́kà ó mọ̀ fi kìlọ̀ fún gbogbo ìlú yòókù náà Allah wa ní fariqun fil janna àwọn èèyàn wà pín sí méjì àwọn kan ó jọmọ àlìjánná tí wọn ó gbọ́ tí wọn ó gbà wa fariqun fi sa'ir àwọn kan ó jọmọ iná táwọn ò ní gbà tiwọn ó wà nbẹ sọtù ṣúra ayé lẹkẹjẹ ayé àpọ gan ni ó pọ̀ gan ẹ lọ ẹja tó lọ nu sọtù furqan ẹ lọ ṣe ayé alákọ̀ọ́kọ́ nínú sọ́tùlù furqan ẹ ti rí alóni tabaraka lẹ́dí nazara furqan ala abdihi liyakuna lil alamina nadhira ẹ̀wọ̀n kan alóni tabaraka lẹ́dí nazara furqan alóni títóbi Allah títóbi fún Allah ọba tó sọ Quran kalẹ̀ ta ló sọ kalẹ̀ fún ala abdihi ó sọ kalẹ̀ fún ẹrú rẹ̀ anabi wa Muhammad kí ló fà á alóni liyakuna lil alamina nadhira kó lè bá a máa fi kùránì yẹn kó lè máa bá a fi ṣe wáàsí kó máa fi ṣe ìkìlọ̀ fún tani bil alamina fún gbogbo àgbáyé gbogbo àgbáyé náà kì í ṣe alárúbáwá lóòótọ́ èdè lárúbáwá náà fi sọ̀kalẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n fèsì lárúbáwá kọ́sùkọ́sì torí pé lárúbáwá náà lànà bì yóò lè gbọ́yé tábà ti ń sọ fún lò náà yóò máa understand yẹ ṣùgbọ́n gbogbo ayé là lọ́rùn sí gbogbo ayé là lọ́rùn sí ayé àpọ̀ gan-an nínú Quran àtàtà bá hadith anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ń sọ ọ̀rọ̀ ọlá ńlá tí Allah ṣe fún un anabi ní fudiltu bi sit ó wà ní sọ̀yí Muslim níbi five hundred and twenty three nínú sọ̀yí Muslim nínú hadith anabi ní nǹkan mẹ́fà ni Allah fi gbọ́lá fún mi ju àwọn anabi yòókù lọ nǹkan àkọ́kọ́ ni pé Allah fún èmi ànábì ní ọ̀rọ̀ kékeré wọ́n pè ní jawami olùkẹ́lì kí n sọ̀rọ̀ kékeré kó sì ní ìtumọ̀ tó pọ̀ ṣùgbọ́n ọjọ́ ti lọ ibi tí mo dé iná ni màá tún ti bẹ̀rẹ̀ insha Allah ta'ala lọ́la àbí alákòójọ kó fún wa ní àgbọ́yé rẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatulahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tàbí lówó lọ́dà bí sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí old quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ́. tàgbàtọ̀ dọ́tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́ṣúfàlà ìyànà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero eight zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.